gbámú gbámú gbámú gbámú means lay hold of gbámú means lay hold of tí n bá gbá ọmọ yìí mú yóò kórìíra ara rẹ̀ tí n bá gbá ọmọ yìí mú yóò kórìíra ara rẹ̀